sábàlá ìròyìn lóòrètè ètò Agogo Ayọ̀ èmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ ẹ gbọ́ kókó oníròyìn fún tòní. gómìnà àná Donald Duke pinnu láti ṣeré sinimá ní Nollywood. àwọn ọkùnrin Nàìjíríà kàn fẹ́ bá mi níbàálòpọ̀ lásán ni Bíọ́lá Ìgè ló sọ bẹ́ẹ̀. ìyá ta ọmọ ọjọ́ mẹ́ta rẹ̀ fún ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ náírà ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Donald Duke tó jẹ́ gómìnà àná nípínlẹ̀ Rivers báwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́nu lọ́lọ́ yìí ó sì fi èròǹgbà rẹ̀ láti kópa nínú eré Nollywood hàn fáráyé ó ní kò sí ohun tó burú nínú kóun kópa nínú eré sinimá tí òun bá ti rí ipa tó dára gbà eléyìí kò fi bẹ́ẹ̀ jọ àwọn ènìyàn lójú rárá nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni gómìnà àná náà ti ṣe agbátẹrù àwọn eré sinimá lóríṣiríṣi bẹ́ẹ̀ sì ni ojú rẹ̀ tó dùn wò àti ohun rẹ̀ tó kí dáadáa náà sì jẹ́ eléyìí tó lè fún ní ipa tó dúró re nínú eré sinimá kankan. òṣèré ilẹ̀ yorùbá ni Bíọ́lá Ìgè ti fi hàn wípé kò sí ọkùnrin gidi kankan lórílẹ̀‐èdè nàìjíríà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń wá obìnrin tí wọ́n fẹ́ bá sùn ni òṣèrébìnrin nollywood náà tó kẹ́kọ̀ọ́ gboyè níléèwé gíga tìlú jos ìpínlẹ̀ plateau nígbàgbọ́ wípé ìwà burúkú tó gbilẹ̀ láàrin àwọn ọkùnrin yìí ló kó bá òun nípa ti ìbáṣepọ̀ tó ní pẹ̀lú wọn lẹ́yìn tó rí dájú wípé ọ̀pọ̀lọpọ̀ wọn kàn fẹ́ bá òun ní ìbálòpọ̀ lásán ni nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn bíọ́lá tó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré sinimá bíi hidden treasure humble hero holy city blackmail tears of forest my virginity darkest link loyal enemies àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fi hàn wípé owó ọba ọkùnrin kankan ṣe wọléwọ̀de nítorí wípé owó ò fẹ́ ṣe alábàápàdé ọkùnrin tí kò láyọ̀lé kankan mọ́ ó ní ṣùgbọ́n tí ọkùnrin tó ṣetán láti fi ara rẹ̀ jìn sí ìbájọ́rẹ́ àwọn bá wọlé tọ̀ òun wá òun yóò tún ìpinnu òun náà ṣe ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ti tẹ ìyá àkókò kan ìmọ̀ ọbọ̀n gúdọ̀ fún títa ọmọ ọjọ́ mẹ́ta rẹ̀ àwọn ọlọ́pàá tún fi páńpẹ́ ọba mú àwọn mẹ́rin mìíràn ìyáàfin Regina James ọkọ rẹ̀ Mfon James agbẹ̀bí tó gbẹ̀bí ọmọ náà ìyáàfin Comfort Erin àti dókítà ìṣègùn ìbílẹ̀ ọ̀gbẹ́ni Emmanuel Okon fún lílọ́wọ́ sí jíjí ọmọ náà gbé ọkọ oníbàárà náà Mfon James sọ wípé òun fún ìyàwó òun ní owó ìtọ́jú oyún nílé ìwòsàn nígbà tó sọ fún òun wípé òun ti lóyún ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ láti gbọ́ wípé níṣe ló fi owó náà ra ọmọ ọlọ́mọ ọ̀gá àwọn ọlọ́pàá fún agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni Umar Guadabe sọ wípé bàbá ọmọ ìkókó náà ló fi ẹjọ́ sùn lágọ̀ọ́ ọlọ́pàá wípé wọ́n ti jí ọmọ òun gbé eléyìí ló sì mú kí wọ́n rí wọn mú ní kíákíá ọ̀gbẹ́ni Guadabe sọ wípé àwọn ọ̀daràn náà kò ní pẹ́ fi ojú ba ilé ẹjọ́ ó wá gba àwọn gbọ́mọgbọ́mọ nímọ̀ràn wípé kí wọ́n rìn jìnnà sípínlẹ̀ àwọn ni òpin gómìnà àná Donald pinnu láti ṣeré sinimá ní Nollywood